أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته أدوك فون ولون وبركاته ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tíra umdatul ahkam ti afa abdulgani al-maqdisi ọlọ́ọba kí ó yọ́nú sí ní ìdánilẹ́kọ̀ọ́ tí a ṣe gbẹ̀yìn a sọ̀rọ̀ lórí báwo la tẹ̀lé òkú a sọ̀rọ̀ lórí haramu ní kíákírun lórí kábàrí bákanáà kí ni ìdájọ́ ìdúró fún òkú tó máa ń gbé kọjá bíbọ́ bàtà sílẹ̀ nígbàtí a bá wọ inú kábàrí bákanáà àdúà tí a ó ṣe síwájú ká tó wọnú orí tẹ́ a sọ lórí pé haram ni kí a jókòó lórí kábàrí bákanáà rínrìn láàrin kábàrí pẹ̀lú bàtà gbogbo ẹni ohun tí a sọ̀rọ̀ lólórí ibi tí ó ti bẹ̀rẹ̀ lé ní o náà ni pé àwọn àsìkò tí Ànábì sallallahu alaihi wasallam tí a kọ̀ fún wa láti lọ ṣe jẹnáìs àbí kí a lọ sin òkú àwọn àsìkò tí kò tọ́ kí a sin òkú ní àsìkò náà ó ní alákọ̀ọ́kọ́ nú ẹ̀ àwọn àsìkò mẹ́ta kan tí anábi sallallahu alaihi wasallam tó ní a ò gbọ́dọ̀ sin òkú nú rẹ̀ bẹ́ẹ̀ sì ni a ò gbọ́dọ̀ kírun nú ẹ̀ àkọ́kọ́ nú ẹ̀ anábi sallallahu alaihi wasallam nínú hadith tí sahihul bukhari àti imam muslim tó gbà pé thalathu sa'atin kana rasulullahi sallallahu alaihi wasallam ينهانا أن نصلي فيهن أو نقبر فيهن موتانا أما أسكو متى النبي صلى الله عليه وسلم أما سوى الله أتكير النوه بكنا أما قفوا والتي lọ sin òkú wa nínú rẹ̀ hína tatlu ṣamsu bazighatan hatta tartafi nígbàtí oòrùn tó bá wà tó bá bẹ̀rẹ̀ sí yọ láàárọ̀ hatta tartafẹ̀ títí sí oòrùn náà tí ó fi yọ dáadáa níbi ìbẹ̀rẹ̀ sí yọ oòrùn a gbọ́dọ̀ gbé òkú wa lọ sí ngbà náà bẹ́ẹ̀ sì ni a ní ẹ̀tọ́ àti kírun gbà yẹn bákan náà títí tí oòrùn yẹn tí ó fi yọ dáadáa tí ó fi yọ sókè gẹ́gẹ́ bí bí àsìkò ìyálẹ̀ta nígbà náà a lè gbé òkú wa lọ sí orí tẹ́ àsìkò ẹlẹ́ẹ̀kejì wàhíìnà yakumu qa'imu dhahira hatta tamila shams nígbà tí oòrùn bá dé àárín orí tí oòrùn tó bá dé àárín lásìkò náà a kírun bẹ́ẹ̀ sì ni a gbé òkú lọ bò àfi hatta tamila shams títí tí oòrùn náà tí ó fi yẹ̀ láàrin orí lásìkò tá lè kí irun àvóhò àsìkò ẹlẹ́ẹ̀kẹta wàhíìnà tàbáyàfù sàmsù lẹ́lgòrò nígbàtí oòrùn tó bá fẹ́ wọ̀ lásìkò yẹn a ò gbọ́dọ̀ kírun bẹ́ẹ̀ sì ni a ò gbọ́dọ̀ lọ gbé òkú wa bò hátà tàgòrò títí tí oòrùn náà tí ó fi tí ó wọ̀ sọ àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yìí ó wà ní àsìkò tí a kọ̀ fún wa láti lọ gbé òkú bò ẹlẹ́ẹ̀kejì fi lẹ́yìn lálẹ́ lálẹ́ ilá ìdà tọ́rọ̀ lidhalik àyàfi tó bá pé ó di dandan ó ti di lọ́rùrí ní nǹkan kata lè ṣe ju ká tètè lọ gbé òkú náà bò lálẹ́ lọ nígbà náà àwọn fáni kò sí aburú nú ẹ̀ ṣùgbọ́n tí kìí bá ṣiṣẹ́ pé bóyá nǹkan kan ló tí ó fi jẹ́ pé tílàs àfi ká lọ gbé òkú yẹn bò a ní lọ sin òkú lálẹ́ ṣùgbọ́n eléyìí gẹ́gẹ́ bí àwọn afáà ti sọ ni pé tí lọ̀rúrí bá wà nínú àwọn lọ̀rúrí yẹn alwọ̀síyà kẹ́nìkan ṣe wọ̀síyà pé lálẹ́ ni mo fẹ́ kẹ́ gbé mi bò torí pé ó wáyé ní àsìkò ànábì sallallahu alaihi wasallam الزهراء فاطمة بنت النبي صلى الله عليه وسلم وسي وصية فوقوري سيدنا علي لوري àwọn nǹkan mẹ́ta nígbàtí ó rí pé àìsàn ó ti ju agbára òun lọ òun ti fẹ́ kú ló wá pé ọkọ ẹ̀ wípé òun rí pé àsìkò ń tó bọ̀ tóun bá kú tán o òun fẹ́ ṣe àsọtẹ́lẹ̀ mẹ́ta tí ó mú ṣe tí òun bá kú tán nínú rẹ̀ ó ní pé kí Sayyidina Ali kó fẹ́ Amama ọmọ ọmọ ẹ̀gbọ́n Fatima ni Zainab ó ní ọmọ tí a kà pé Ànábì sallallahu alaihi wasallam nígbà tó bá ń kírun a gbé ọmọ náà dání tó bá fẹ́ ṣe rùkú àgbékalẹ̀ àmàmà òní ẹn tí ó ṣe wọ̀síyà fún Sayyidina Ali pé tó ń bá kú tán òní kọfẹ́ ìdí tí ó fi kẹ́ tó fi fẹ́ kí ó fẹ́ ni pé annaha takunu li waladai mithli fi hanutnati wa ru'umati ipe torí pé òun gẹ́gẹ́ bí ìyá ni ó jẹ fún àwọn ọmọ òun níbi ìfẹ́ àti kíkẹ́ bákan náà ẹlẹ́ẹ̀kejì ni pé kí ó wá nash nash yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí lò lásìkò ànábì sallallahu alaihi wasallam ó ní àkọ́kọ́ tí àkọ́kọ́ gbé sínú nash nash yẹn ó ní irú ohun tí a máa ń ṣe sí mọ́sálásí tá a máa ń gbé kalẹ̀ torí tí òkú bá kú tá gbé sínú ẹ̀ Fatima lẹ́ni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ lo kìíní yẹn fún and Asma bintu Umais ó ní ẹn tí ó fún ní ìmọ̀ràn rẹ̀ torí pé Fatima nínú àwọn ìwà ẹ̀ ó ní tìjú so níbi ìtìjú yẹn ó wò pé tóun bá kú tán káwá ní àwọn kan ni wọ́n gbé òun sórí pákó lásán tó àgbóhùn tó máa rí ara òun ni Asma bintu Umais ló wá ní nígbà tó ń rìnrìn àjò kan lọ sí ìlú kan nínú àwọn ìlú kùfàr òun pé àwọn àwọn òkú wọn wọ́n máa ń gbé sínú nǹkan kan tí wọ́n máa ń ṣe ló wá ṣe àpèjúwe bí kìíní ẹ̀ ṣe rí fún un ló náà wá ṣe àpèjúwe bí kìíní ẹ̀ ṣe rí fún ọkọ ẹ̀ bẹ́ẹ̀ títí ẹ̀ wá ní pé kò ní kán gbóhùn sínú náà ṣìyẹn nìkan ó ní kí ọkọ òun kó tẹ ewé sí inú inú náàṣì yẹn lẹ́yìn ìgbà tí wọ́n bá gbóhùn sí kó tún tẹ ewé kún fi bo òun lórí kó wọ́n á fasọ bò ó ní òun bẹ̀rù kí àwọn èèyàn kan mọ̀ rí súra ara òun and then wọ́síyẹ́ ẹlẹ́ẹ̀kẹta ni pé lálẹ́ ni kó sìn òun wípé kí ó sìn òun lálẹ́ náà nínú ìtìjú náà ni tó fi ní jẹ́ pé àwọn èèyàn máa rí òun and then wọ́n ní gbogbo wọ̀síyà ní Sayyidina Ali ló mú ṣẹ lálẹ́ ni ó lọ sin Fatima òun àti Asma yìí ni wọ́n jọ gbé sọ̀kalẹ̀ so sínú kábàrí so ilé ló fi hàn pé obìnrin ó lè gbé òkú sọ̀kalẹ̀ sínú kábàrí ṣùgbọ́n kì í ṣe tí wọ́n máa ń ṣe dásìkò anábì sallallahu alaihi wasallam ilé ìjẹ́bọ̀ rúrí nítorí pé nínú àwọn àtijú Aisha amin Fatima gbogbo orun tó pa ọkọ ẹ̀ lásẹ̀ yìí wọ́n wọ́n pé kúkú wá jẹ́ pé ẹni tí wọ́n jọ dámọ̀ràn gan-an làwọn ọjọ́ ṣiṣẹ́ náà lẹ́lẹ́ náà ló sì lọ gbèsìn e so ìdínú táwọn afáàfin ní tó bá pẹ́ lẹ́rúurí ni kò sí àbúrú nú ẹ̀ bẹ́ẹ̀ kí ṣe ń tàfẹ́ ni láti jẹ́ pé àgbé òkú lọ bò ní alẹ́ bákan náà afẹ́kọ́ pé òkú yẹn àgbẹ̀ àmín kábàrí yẹn àgbẹ̀ kí kó jìn kó sì láyè dáadáa ká sì ṣe kó dáa kó ká tún ṣe dáadáa torí pé anẹ́bùsà sálà ìgbẹ́ nígbàtí ẹ bá gbé òkú yìí lọ bò ẹ se jẹ̀náìzà rẹ̀ ní jẹ̀náìzà tó dáa níbi alkafa ní tí ẹ bá máa lò àti sọ̀rọ̀ yẹn kọjá so àgbẹ̀ kábà níyẹn kọ́ fẹ̀ kó sì tún jìn wọ́n ní ọ̀nà méjì ó ní àgbàgbẹ́ kábàrí alákọ̀ọ́kọ́ ó ní láhàd láhàd yẹn nígbàtí wọ́n bá gbẹ́ kòtò yẹn tó dìndí ẹ̀ wọ́n wá yọ yàrá nínú ẹ̀ sí agbọn alqibla so èyí tó wá wà ní tó tóbi yẹn máa jẹ́ bí pálọ̀ tí ó fẹ̀ dáadáa so ibi tí wọ́n ṣe yẹn tí wọ́n ṣe déédé ara òkú ni wọ́n gbé òkú yẹn bọ̀ so ìgbẹ̀yẹn kan wá jẹ́ kìnnìlásán lẹ́yìn ìgbà wọ́n bá bò yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ wá da yẹ̀pẹ̀ sínú wọ́n ní láhàdì òun ló dáa jù òun ni tí wọ́n ń ṣe lọ́pọ̀lọpọ̀ ní ilẹ̀ lárúbáwá ti wọn ẹlẹ́ẹ̀kejì òun ni ṣúkọ̀ irú ìtawà ń ṣe ń bí irú ìtawà ń ṣe ń bí dágbẹ́ kóòtù yẹn tí ó lọlẹ̀ táwọn á fi kan tó tẹ́ẹ́rẹ́ sí àárín dágbẹ́ òkú sí so méjèèjì náà ni wọ́n máa ń ṣe lásìkò ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n ìtún wọ́n ṣe jù náà ni láhàdì bákan náà kò sí aburú kí a sin òkú méjì sí mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ sínú kábàrí kan tí bọ̀rù rí bá wà ṣùgbọ́n nígbàtí a bá máa tò wọ́n ẹni tí ó bá lọ́lá jù ọlá níbi ìmà ọlá níbi ipò ó ní a máa gbé síwájú lẹ́yìn náà ni ọba tẹ̀lé lẹ́yìn náà ni ọba tẹ̀lé so tí dọ̀rú rí bá wà kò sí aburú ká gbé èèyàn méjì sí mẹ́ta sínú kábàrí kan bákan náà a fẹ́ pé obìnrin kò tọ́ kí a sin obìnrin àti ọkùnrin papọ̀ ṣùgbọ́n lẹ́yìn náà wọ́n ní tí tí ó bá jẹ́ ajẹ́ pé bọ̀rú wà tí ó sì ń kankan míì tá a lè ṣe àfi ká bẹ́ẹ̀ ọkùnrin la máa gbé síwájú obìnrin á wà lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n aláti fi eh, gágá láàrin àwọn méjì Um, bákan náà ẹni tí yóò gbé mean ẹni tí ó sọ̀kalẹ̀ sínú kábàrí tí ó gbé uh, òkú sọ̀kalẹ̀ sínú ẹ̀ àfẹ́yàn pé kó jẹ́ pé àwọn ará ilé ẹ̀ ni àkọ́kọ́ ó ní àwọn òbí bàbá àbí al àwọn ọmọ àwọn ọmọ yẹn tó bá ṣeé ṣe al àwọn tó jẹ́jẹ́ ìyá àti bàbá kan náà tí ó wá sí kó jẹ́ li'ab tó jẹ́jẹ́ bàbá kan náà tí ó bá wá sí bí wọ́n ṣe wà níbi ogún pínpín bẹ́ẹ̀ náà ni a ṣe sí wọn síwájú láti gbé òkú sọ̀kalẹ̀ bákan náà ọkọ òun lè gbé ìyàwó ẹ̀ sọ̀kalẹ̀ sínú sàárè uh, ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú májẹ̀mú rẹ̀ ni pé ó láti jẹ́ pé lálẹ́ yẹn for example tó bá gbé òkú lọ sí ní àárọ̀ ó láti jẹ́ pé lálẹ́ yẹn kò ní àjọṣepẹ̀ pẹ̀lú ìyàwó àpéyàwó tó kú o kódà bá péyàwó tó nílé yòókù nínú àwọn ìyàwó ẹ̀ kò sí àjọṣepọ̀ kankan láàrin wọn so ó nìkan ló lè gbé òkú sọ̀kalẹ̀ sínú sàárè so, bákanáà tó bá ti ẹ̀wà jẹ́ pé ọkọ ẹ̀ òun ò ní chance àti ṣe yẹn kódà tó bá ti jẹ́ pé àjòjì gan ló wá ní ohun ìdásẹ̀pọ̀ pẹ̀lú obìnrin òun gangan ló tọ́ sí jù ọkọ lọ àwọn àdánkíní ó dàbí pé àti ẹ̀bẹ̀rí ẹ̀rí torí pé ó ń kálùkù ẹni ọba kọ́kọ́ ẹni ọba kọ́kọ́ sọ̀kalẹ̀ náà ni ah, hadith Anas radiyallahu anha ó ní shahidna ibnatan li rasulillahi sallallahu alaihi wasallam a lọ shaida jana'iza ọmọ anabi sallallahu alaihi wasallam wa rasulullahi sallallahu alaihi wasallam jalisun ala alqab anabi sallallahu alaihi wasallam ó jókòó níbi tí wọ́n ti ń gbẹ́ sàárè fara'aitu àìnéhì tadma'an wọ́n rí pé omi ẹkún ó ń sọ̀kalẹ̀ lójú anabi sallallahu alaihi wasallam thumma qala anabi a sọ hal minkum min rajulin lam yuqarif laylata ahla ṣé ẹnìkan wà nù yín tí ó bá ìyáàlì rẹ̀ lòpọ̀ lálẹ́ ni Abu Talha lọ́ba náà wọ́n pé ana ya Rasulullah èmi ò èmi ò ọba ní àdánẹ́bà ní fanzil fi qabriha sọ̀kalẹ̀ sí inú kábàrí ẹ̀ so eléyìí ó túmọ̀ pé abu talha ó ní ó ṣe èkejì anabi sallallahu alayhi wa sallam láti gbé ọmọ náà eh, ọmọ eh, ẹni tó kú yẹn sọ̀kalẹ̀ sínú sàárè so riwaya mi ó fi hàn pé ọkọ ẹ̀ gangan náà wà ń bẹ̀ ṣùgbọ́n kò sọ̀kalẹ̀ torí pé ohun tí ànábì béèrè yẹn òun ò sí nú ẹ̀ òun ò sínú sàárè bákan riwaya mi ó ní la yadkhulu al-qabra rajulun faraqa ahla ẹni kankan ò gbọdọ̀ wọnú kábàrí ẹni tí ó bá bá ìyàwó ẹ̀ lò pọ̀ ìbóbi ìbá ìyàwó lò pọ̀ kìí ṣe haram ṣùgbọ́n lásìkò yẹn afẹ́kọ́ yẹ pé ẹni tí tó mọ́ tí ò sí nǹkan kan tó jọ báhùn ní síwájú kí wọ́n tó ṣe jẹ̀náìzà yẹn ó ní kó sọ̀kalẹ̀ sínú kábàrí láti gbé ẹni débi pé àwọn àfáà ni kódà bọ́ yẹ pé àjòjì ni òun ló tọ́ sí jù àwọn tó jẹ́ bí àwọn ẹbí ẹ̀ lọ súnà wọn ni kí ká òkú sọ̀kalẹ̀ láti agbọn mu'akhir láti agbọn ẹsẹ̀ láti ibi tí ẹsẹ̀ máa ibẹ̀ láti gbàgbé òkú bọ sàárè èyí tí a ń ṣe náà ni ó gbajú òní ohun tí wọ́n ń ṣe ní gbogbo ilẹ̀ Islam òun náà sì ni ètò ẹsẹ̀ yóò wà ní agbọn òsì ẹni ó kọjú sí kébìlà orí á wà ní agbọn ọ̀tún ẹni tí ó kọjú sí kébìlà so nígbà tí wọ́n máa gbé òkú yẹn wọlé láti ibi ẹsẹ̀ yẹn lẹ́yìn àwọn tí wọ́n gbé wọn ni wọ́n ti wá gbé wá wọ́n tó sọ̀kalẹ̀ sínú sàárè bákanáà nígbàtí wọ́n bá gbé òkú yẹn sọ̀kalẹ̀ sínú sàárè wọ́n ní bismillah wa ala sunnati rasulillah riwaya mi wọ́n ní bismillah wa ala millati rasulillah nkankan náà ni milla ó ní ẹ̀sìn àbí ojú ọ̀nà sunna náà ẹ̀sìn ni àti ojú ọ̀nà riwaya mi bismillah wa billah wa ala millati rasulillah so ni wọ́n sọ tí wọ́n tó gbé òkú náà sínú tó gbé sọ kalẹ̀ sínú sàárè so eléyìí náà àdíìsí wá nú ẹ̀ tó jọjú láti ọ̀dọ̀ ibn umar wípé anabisa sallam kana idha wada almayita fil qabri qala bismillah wa ala sunnati rasulillah anabisa sallam tí ó bá gbé òkú sọ kalẹ̀ sínú kábàrí a máa sọ pé bismillah wa ala sunnati rasulillah èyí ni pé pẹ̀lú ó kọ ọlọ́run àti orí sunnah òjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam nígbà tá a bá gbé sínú rẹ̀ tán àwọn tí a fi dé àwọn okùn tá a fi dé òkú yẹn di dandan kí ká tú wọn torí athar ó wá láti ọ̀dọ̀ ibn mas'ud ó ní idha adkhaltumul mayyita al-qabr fahallu àwọn ah, okùn tí ẹ fi dé níbi agbọn àti agbọn orí àti àárín gbogbo ẹ̀ la máa tú ṣùgbọ́n gbogbo ẹ̀ pátá inú kábàrí yẹn náà ni wọ́n dà sí bákan náà wọ́n ní ohun tá a fẹ́ ni fún àwọn tó bá súnmọ́ kábàrí ń gbà náà kí wọ́n bu ẹ̀kúnwọ́ lẹ́ẹ̀mẹ́ta kí wọ́n dà sórí ẹ̀ wọ́n bu ẹ̀kúnwọ́ mẹ́ta wọ́n dà sórí ẹ̀ so kò sí nǹkan kan tó máa sọ nígbà tó máa bu ìyẹ̀pẹ̀ yẹn bó tilẹ̀ jẹ́ pé àdádá kan wà tí àwọn kan máa ń sọ wọ́n ní búbú alákọ̀ọ́kọ́ wọ́n ní minha khalaqnakum búbú ẹlẹ́ẹ̀kejì wọ́n ní fiha nu'idukum ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní wa minha nukhrijukum taratan ukhra kò sí nǹkan kan tó jọ nínú sunna nabi sallallahu alaihi wasallam ju wípé a bu yẹ̀pẹ̀ sínú kábàrí yìí lẹ́yìn ìgbà tí a bá bo tí a bá gbé òkú sọ̀kalẹ̀ sínú kábàrí tán tí a ṣe gbogbo àwọn nǹkan tí ó yẹ ká ṣe wọ́n ní súnnà ní kó pé kábàrí yẹn ká gbé sókè díẹ̀ kó má ju ṣíbrù lọ èyí ni pé ọwọ́ bákan náà ká má ṣe ní flat kódà bíi musliman kọ́dà bí kí ní igbẹ́yìn màálù ẹni pé kọ́ wà báyìí bó ti yẹ kó wà ní kìí ṣe pé ní tá máa ṣe ní flat ẹlẹ́ẹ̀kẹta ó ní ó tọ́ súnà ká gbé òkúta kan àbí nǹkan kan láti fi ṣe àmì torí pé àmì yẹn ohun tí Ànábì sallam sọ ni pé torí tí ẹlòmíì nínú ẹbí ẹ̀ tán bá kú kán lè sin sí ẹ̀gbẹ́ rẹ̀ bó lè jẹ́ pé ń gbà náà àyè wà dáadáa so bẹ̀tí irú tí wà tó yẹ pé wọ́n ń tò láti agbọn bí ẹni tó bá kan náà ni so bẹ̀tí tó ti bẹ́ẹ̀ náà ó dá láti jẹ́ pé àmì ní gbogbo àwọn tí ò bá ní àǹfààní láti wá sí orí tẹ́gbà náà tó bá fẹ́ wá yálà láti ṣàdúrà fún ni àwọn náà ò lè dá kábàárí bàbá wọn àbí ẹbí wọn ò lè dá mọ̀ bákan náà kí a ká ká kún àwọn èèyàn lọ́kùn lóhun pé kún ṣe istikfar fún ẹni okú o ni pé hadith wá láti ọ̀dọ̀ Uthman ibn Affan wípé anabi sallallahu alaihi wasallam kana idha fariga min dafni al-mayyit nígbàtí wọ́n bá parí bíbo òkú waqafa alayhi anabi sallallahu alaihi wasallam á dúó lórí ẹ̀ faqala astaghfiru li akhikum yóò wá sọ pé ẹ tọrọ àforíjì fún ọmọ àyà yín wọ́sẹ́lú wọ́sẹ́lú lẹ́hùn àtẹ̀bìt ẹ béèrè lọ́dọ̀ ọlọ́run kó fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ nígbà wo nígbà tí wọ́n bá ń béèrè fa inna ul'ana yus'al torí pé ní ìsin láàbí léèrè àwọn ohun tó ṣe so níbi kí á kún àwọn èèyàn lẹ́dùn pé kún wọ́n ṣe fókù súnnà so níbi ẹni tó tọ́ sí náà ni àwọn tó bá jẹ́ olùmọ̀ lẹ́yìn ìgbà wọn bá gbé òkú bò tán wọ́n á sọ fáwọn èèyàn pé istakfiru li akhikum ní wọ́n sọ ní arabi wọ́n lè sọ ní gbogbo èdè táwọn èèyàn bá ń gbọ́ wípé ẹ tọrọ àforíjì fún ọmọ ẹ̀yà yìí ní ìsìn wọn bí léèrè níbi a ó rí àrídájú pé anẹ́bísà ọ̀sẹ́lẹ̀m kì í ṣe àdúà káwọn yòókù ọmọ ṣe àmì ó ń kálukú ni ó ṣe àdúà yẹn pàápàá jùlọ àdúrà pàtàkì tí wọ́n ṣe tó ń ṣe ń gbà náà ni pé kí wọ́n tọrọ àforíjì fún kí wọ́n sì tọrọ kí ọlọ́run kó fún ní tafbit ṣé a lè gbọ́wọ́ sókè nígbà a bá ń gbarú àdúrà báyìí fún òkú àwọn afá mi nínú àwọn afá sheikh abdul muhsin al abad wọ́n bi léèrè ó ní amrun fi dhalika wasa wípé níbí kò sí aburú kankan nù ẹ̀ torí pé fama na'lamu shay'an yadullu ala ithbati ó ní ààrí súnnà kan tó fi hàn pé ká ṣe ààsìrí súnnà tí kó kọ̀ fún wa bẹ̀ súnnà wà ní pé a lè gbọ́wọ́ sókè tábà gba àdúà òun náà gẹ́gẹ́ bí àdúà ni ẹni ó bá wù kó gbọ́wọ́ sókè ẹni ó wù kó má gbọ́wọ́ sókè kí kó gbàdúà náà ṣùgbọ́n ohun tí wọ́n ṣe májẹ̀mú lórí ẹni pé a kì í gba àdúrà arú yẹn ká sí kábàrí á kọjú sí alqibla ni torí pé àdúrà yẹn òun gangan ni ọkàn ìbádà torí pé àdúrà wúwà lè ìbádà Ànábì sallallahu alaihi wasallam àdúrà gan ni ìbádà torí pé ìrun táǹkì gan tó pọ̀ ń ni àdúrà wọ́n ní Ànábì sallallahu alaihi sọ pé àdúrà wúwà lè ìbádà àdúrà wọn ni ìbádà wá ka áyà pé wà qala rabbukum ud'uni astajib lakum ọlọ́ọ̀bá yín ó ní ẹ pè mí wọ́n dá yín so nígbà tó ti jẹ́ pé àdúrà yẹn òun gangan ni mùdùnmúdùn ìjọsìn so ibi tá ń wò jọsìn sí ibẹ̀ ló yẹ kí ká kọjú sí láti gba irú àdúrà bẹ́ẹ̀ kìí ṣe alkabari bet àdúwà ètí anẹ́bìsà àsálàm sọ pé istaghfiru li akhikum fa innahu al'ana yus'al anẹ́bìsà àsálàm dúró níbi lórí kábàrí ẹni so lè tó fi hàn pé súnnà ní ká dúró súnnà ní kí a dúró a kì í jókòó gba àdúwà fún òkú orí ìdúró ládùú sí bẹ̀t kò sí aburú síwájú kún tó parí ìsìnkú a lè jókòó a lè jókòó síwájú pé ó tó parí ìsìnkú bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá parí ìsìnkú tán tá a bá ṣàdúrà fún lórí òpin yẹn á dúró ni kì í ṣe pé á jókòó náà kí ni ìdájọ́ káwá ka Qur'an àbí nínú àwọn ẹbí kí wọ́n dúró láti ka Qur'an lórí kábàrí ẹni ó kú wọ́n bi Sheikh Abdulaziz ibn Baz ó ní ó ní kò sí kò sí kò sí ìpìlẹ̀ rẹ̀ nínú ẹ̀sìn Islam àdùá òfakọ̀t àdùá lásán amma al-Qur'an falaysa bi mashru àmá kíkà al-Qur'an kò tọ́ sí kò ṣe dédé pẹ̀lú sharia Islam wala yaqra'u 'inda al-qubur a kì í ka al-Qur'an níbi kábàrí lakin idha farigha yaqifu alayhi lọ́pùn náà bá parí tán yóò dúó lé lórí ويقول اللهم اغفر له اللهم ثبته ولون داريتي ولون في سيرين ونحو ذلك أتبه بيلو ohun àti alhabirun àwọn tí wọ́n wá láti láti ṣe jẹnáìzà papọ̀ àwọn náà wọ́n gbarú àdúrà yẹn ṣùgbọ́n alkùrán a kìí ka alkùrán ní kábàdì torí pé kò sí ẹ̀rí fún tàbábí alẹ́rẹ̀ kí ni ẹ̀rí á ní pé kò sí ẹ̀rí fún torí pé ẹ̀sìn Islam a kìí ṣe àfi pẹ̀lú ẹ̀rí so anything níbi ẹ̀sìn a dúró ní tawqif ni á dúró tán bá ní á ṣe ìgbà náà láṣẹ̀ṣẹ̀ wá ṣe bí sójà láwà so ó dìgbà tán bá ní á ṣe ká tó ṣe tá a bá rẹ́rìí láti pé ká ṣe a gbọ́dọ̀ ṣe kí ni ìdájọ́ ṣíṣe wáàzí fún àwọn tí wọ́n wá ṣe jẹ̀náìzà ní kábàrí eléyìí náà àfáàgbà Sheikhul Uthaymin òun náà dáhùn ìbéèrè yìí ó ní amma al-maw'idha khassa ṣùgbọ́n wáàzí tó jọmọ́ òkú àti wípé ẹsẹ ẹtọrọ àforíjì fún àti pé ní ìsìn ábìlérè kí ni tí ábìlérè ábìlérè ń pa ànẹ́bì ábìlérè nípa ẹ̀sìn rẹ̀ ábìlérè nípa ọlọ́run ọba oníhádà tayyib ó ní ilé ìdá kò sáburú nú ẹ̀ torí pé anibisa ọ̀sálẹ̀m òun náà nígbà tí wọ́n sin òkú tán òun ló sọ pé istakfiruli akhikum ẹ tọrọ àforíjì fún ọmọ ìyá yín wasalu lahu at-tathbit kí ọlọ́run kó fi ẹsẹ̀ rìn rẹ̀ fa innahu al-ana yus'al torí ní ìsìn ábìlẹ̀ rẹ̀ wọ́n nígbà tí sọ̀rọ̀ yìí tán kò dúó lórí ìyẹn olótúsọ míì le wípé ma minkum min ahadin illa wa qad kutiba maq'adahu min aljannati wa min annar naam wípé kò sí ẹnì kọ̀ọ̀kan yín àyàfi kọ́ pé ibùgbé rẹ̀ ti wà nù ná ibùgbé rẹ̀ sì tún wà nù aljanna qila ya rasulallah àwọn àbí anabi sallam léèrè pé afala nattaqi kí ni táwọn ń ṣiṣẹ́ fún ńgbàtí ọlọ́run ti fún kálukú rẹ̀ ní ìjókòó rẹ̀ kí ni tá à ń ṣiṣẹ́ fún èéṣe tá àkókò wa ní gbẹ́kẹ̀lé ohun tí ọlọ́run ti kọ fún wa anabi sàásánlẹ̀ ni láà i'malu wala tattakilu ẹ ṣiṣẹ́ ẹ má ṣe gbọ́kànlé tí ọlọ́run bá ti kọ fa kullun muyassaru lima khuliqa la torí pé òun kálukú yín ọlọ́run ọba yóò ṣe ìdẹ̀kùn fún láti ṣe tí a ṣe kádàrá lórí ẹ̀ so ẹ máa ṣiṣẹ́ ẹ má gbẹ́kẹ̀lé ohun tí a ti kọ wọ́n ní ní anabisa sallam ló bá ka fa'amma man a'ta wattaqa wa saddaqa bil husna fasanu yassiruhu lil yusra wa amma man baqila wastaghna wa kadhaba bil husna fasanu yassiruhu lil usra wọ́n ní irú wáàzí báyìí kò sí aburú nù ẹ̀ mi náà tó wá láti ọ̀dọ̀ albarra ibn azib léè tó gùn gan torí pé ó ní kharajna ma'a nabi sallallahu alaihi wasallam fi janazati rajulin minal ansar ó ní ajáde lọ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam láti lọ sí janaizọ arákùnrin kan nú àwọn ansar àwọn ará madina fantahina ila alqabr ṣùgbọ́n gbàtà dédi kábàrí walamma yulhad wọn tí gbẹ́lẹ̀ tán wọn ìgbẹ́lẹ̀ tán fajalasa rasulullah sallallahu alaihi wasallam wa jalasna hawlahu lànàmì sàásánà bá jókòó àwọn náà jókòó àyíkára rẹ̀ ka anna ala ru'usina at-tayr àbí ìgbà tó yẹ pé ẹyẹ ní ń bẹ lórí ata àfẹ́ kó dìde ẹni pé gẹ́gẹ́ bí a ti fi ara balẹ̀ bí ìgbà tó yẹ pé ẹyẹ bà lé wa lórí àfẹ́ kí ẹyẹ náà fò lọ wa fi yadi 'udun yankutu bihi fil ard ipe pọ̀pá kan bẹ lọ́wọ́ anabi sallam tó fi ń tó fi ń gbẹ́lẹ̀ báyìí farafa rasa wọ́n ni na nebsa sallam bá gbé orí ẹ̀ sókè ló wá sọ pé ista'idhu billah min adhabil qabr ẹ wá ìsọ ọlọ́run ọba níbi àdába kábàrí níbi ìjìyà kábàrí anábì lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn náà ló wá sọ wípé innal abdal mu'min idha kana fi inqita'i min dunya wípé ẹrú ẹrú ọlọ́run múmìnì nígbàtí àsìkò bá tún tọ́fẹ́ tọ́fẹ́ tọ́fẹ́ jáde láyé àwọn màláìkà kan wọ́n wà láti ọ̀run wọ́n wà wọ́n àdúó wọ́n dúó wọ́n jìnà sí tefetefe wọ́n ma wò wọ́n sọ̀kalẹ̀ pẹ̀lú alkafan ẹni pé ìtẹ́ funfun bákan pẹ̀lú alhanut àti tùràrí láti aljanna so ó ní malaika jibril náà wà sọ̀kalẹ̀ wá malaika amin uh, malakul maut yóò wà sọ̀kalẹ̀ wá ṣùgbọ́n mọ̀ tó bá dé yóò jókòó ní agbọn orí rẹ̀ nígbà náà yóò máa mọ́ sọ pé ayyatu nafsu tayyiba ìwọ ẹ̀mí tó dáa yìí ukhruji ila magfiratin jáde lọ sí ìdáríjìn ọlọ́run ọba minallahi wa ridwan àti ìyọ̀ǹda àti ìfẹ́ẹnú ẹni pé ọlọ́run ti gbà fún ọ jáde lọ sí àforíjìn ọlọ́run ọba fatakhruju tasilu kama tasilu al mina siqa yóò wá jáde nígbà ọba jáde yẹn yóò máa kán gẹ́gẹ́ bí omi tí ń kán nínú yóò máa kán gẹ́gẹ́ bí omi tí ń kán nínú um, inú búta for example wọ́n ní wọ́n ò ní fi ẹ̀mí yẹn sílẹ̀ fún ìṣẹ́jú kan táwọn màláíkà yẹn ó ti wá gbà lọ́wọ́ malakul maut wọ́n bá àwọn bá gbọ́n lọ́ntí wọn lọ sí sánmà tó bá dé sánmà alákọ̀ọ́kọ́ tí wọ́n fi ẹ̀mí yẹn sínú hanut yẹn wọ́n wá fi ah, ah, alkafa ni wọ́n fi wé tó bá dé òkè alákọ̀ọ́kọ́ lẹ́yìn ìgbà tó bá ní kó sílẹ̀kùn fún àwọn tó sílẹ̀kùn fún wọn tán àwọn màláíkà tó wà lókè alákọ̀ọ́kọ́ wọn sọ pé ah ta ni ẹ̀mí tó dùn tó dáa báyìí wọ́n à ní lágbájá ọmọ lágbájá ni. Ah, wọ́n pè pẹ̀lú ọkọ rẹ̀ tó dáa tí wọ́n fi ń pè nílé ayé kìí ṣe pẹ̀lú nickname àbí ọkọ guy ọkọ tó fi ń pè nílé ayé ọkọ tó dáa táwọn òbí ẹ̀ fún sọ inú wọn fi pè so wọ́n wà ní lágbájá ọmọ lágbájá ni so àwọn màláìkà yẹn wọ́n wá sin àwọn màláìkà tí wọ́n gbé ẹ̀mí ẹ̀ dání lọ títí wọ́n fi fẹ́ dé òkè ẹlẹ́ẹ̀kejì kí wọ́n tó padà nígbà tó bá délẹ̀ ni ó ti máa lọ náà gbogbo àwọn màláìkà òkè yẹn náà ni wọ́n máa wọ́n máa ṣàdúrà fún wọ́n máa tọrọ àforíjì fún títí wọ́n fi gbé dé sánmà méjèèje nígbàtí wọ́n bá gbé dé sánmà méjèèje lọ́lọ́wọ́ bá ní ẹ kọ ìwé ẹrú mi wọ́n á kọ gbogbo ohun ó gbé àṣeyẹsẹ wọ́n gbé kalẹ̀ wọ́n á ní ẹ dá ẹrú mi padà sílé ayé torí pé minha khalaqnakum wa fiha nu'idukum wa minha nukhrijukum ta'ratan ukhra nígbà tó wá dẹ́mi padà sí lára nínú kábàrí rẹ̀ ọlọ́run wa ní kún fẹ̀ kábàrí yẹn tí yóò fẹ̀ débi pé gbogbo bí tí ojú rẹ̀ lè rí ni bákan náà ó ní pé wọ́n wá sí aljanna wọ inú kábàrí rẹ̀ àwọn tùràrí aljanna almisk oríṣiríṣi inú wọn máa wá sínú kábàrí rẹ̀ kọ́mọ́ tí wo ìdàkejì náà ni ó rí àwọn màláíkà tó ń ṣèbéèrè lọ́ba tí ń ṣèbéèrè náà ni ó sì máa dáhùn pẹ̀lú rọrùn torí pé múmìnì ni nígbà tó bá dáhùn ilé ìtàn yóò wá rí arákùnrin kan tó yọ sóhun tó dá egbin àwọn Yorùbá máa ní èèyàn dàbí egbin mi ò mọ egbin mi ò sì rírí <laughs> yọ́ wà máa sọ pé ah ta ní ọjọ́ ẹni tó mú aburú wa ẹni ó mú oore wa ni ọ yọ́ àni èmi ni iṣẹ́ rẹ̀ àwọn iṣẹ́ tó gbé wá sí ní ayé èmi ni lójoojúmọ́ ní sì máa wá bọ́ máa i mean tanis láti máa bọ́ kwẹ́dùn àti kọ́mọ́jẹ́ wọn nìkan nù sàárè so ọlọ́run bá kó ṣe wá nù wọn so ìgbà náà lànà bí sàṣálà wá tó ẹsẹ̀ wá sọ ti kèfèrí a ó rí pé àdìsí yẹn gùn gan gbogbo ẹ̀ ní kábàrí ni ànà bí sàṣálà ti wá ṣe bẹ̀tí tó wá yàtọ̀ ni pé síwájú kún tó sìn síwájú kún tó sìn so anything tí tó dàbí irú sí tí báyẹn tí ó bá wáyé yóò wáyé ni nígbàtí a bá dé kábàrí tí wọn bá ti parí eh, tó wọn bá ti gbẹ́lẹ̀ tán so àwọn tó bá wà ń bẹ̀ kò sí aburú instead wọ́n fi dáa lè káwọn èèyàn míì wọ́n wọ́n máa sọ̀rọ̀ wọ́n ṣe irú nǹkan bá irú wáàsí báyẹn fún wọn kò sáburú náà ṣùgbọ́n nígbà tán bá ti wá gbẹ́ kábàrí tán kò síṣẹ́ kan míì ta tó fẹ́ ṣe ju ká sìnkú yẹn lọ nígbà tá bá sì ti sìnkú tán àtún ní nǹkan míì ta ṣe ju ká tọrọ àforíjì fún òkú ká máa lọ so bet tí ó bá wá wáyé lẹ́yìn ìgbà tá sìnkú tán kò gbọ́dọ̀ ju irú tí ànẹ́bí sàlám tó sọ lọ pé ẹ tọrọ àforíjì fún ọmọ ìyá yín torí pé ní ìsìn o wọ́n bi léèrè so irú sí tí báyẹn ló ẹ̀kọ́ wáyé so àwọn afá ni káwá sọ wípé kábàrí yóò jẹ́ àyè táti máa ṣe kútùbà wọ́n ni anẹ́bìsà àṣẹ́lẹ̀m òṣèlú ẹ̀rì so a ti mọ̀ pé kò sí aburú ká ṣe ìsítí léè tó òkú àti ìgbénu kábàrí àti ìtọ́jọ́ máa kò sáburú nù ẹ̀ wallahu a'lam so àwọn àfáà lásìkò ti fi àsìkò hàn wá so eléyìí ni a ó dò lórí ẹ̀ tí a bá lẹ́mì ní àsìkò tí a ní ọ̀sẹ̀ tó ń bá sọ̀rọ̀ lórí àtàzíyà léètò ẹ́ pé ó ní àdádá nínú ẹ̀jù nínú àwọn kí tí a máa ń ṣe ọlọ́run bá kí ó tún wá ṣe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa Wọ́n wọ́n á bu yẹ̀pẹ̀ sórí ẹ̀ ọ̀kẹ́. Ah, ṣe táà lè ṣe àsìkò tó dáa jù náà nítorí pé àsìkò yìí àsìkò mọ̀ ni. Uh, alhamdulillah a rí pé àsìkò jahala ó ti ré kọjá lónìí àsìkò mẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣẹ̀sìn lónìí torí ìmọ̀nà fi ń ṣẹ̀sìn àwọn míì gan kó tó di pé wọ́n gbẹ̀sìn ọ̀hún gan wọ́n ti kọ́kọ́ nímọ̀ ẹ̀sìn ọ̀hún síwájú kó tó gbẹ̀sìn so kò sí aburú tó bá ti jẹ́ pé eh, àwọn tí wọ́n bá wà around àwọn tí wọ́n gbẹ̀sìn yé ni kò sáburú ń bẹ ní ìṣe àti sọ báyìí àwọn táwọn ń ní ìṣe àti ti gbọ́ àwọn pé súnà níbi ní sallallahu alaihi wasallam pàápàá jùlọ lórí ọmọ ẹ̀ gan òun ló ti bẹ̀rẹ̀ rẹ̀ so nígbà táwọn ọba tábà gbókù lọ sí orí tẹ́nìsì ṣé a ní problem nígbà tá bá béèrè a ní ní problem nígbà tá bá béèrè ni almaru aduwu majayila èèyàn ó máa ń ó máa ń tí ọba mọ̀ onímọ̀ that is all mo rò pé ẹgbọ́n mi bet àwọn tí wọ́n ní àwọn ẹbí ni wọ́n bu yẹ̀pẹ̀ sí lórí wọ́n àìlá nígbàtà sọ àwọn tí ó yẹ kún gbòkú sínú sàárè àwọn wọ́n lásọ àwọn ẹbí táwọn ọba ṣe dá kìí ṣe búbu yẹ̀pẹ̀ lórí ẹnìkan ni ó yẹ kún ó ṣe káwọn náà wá síbi tí wọ́n ti gbé òkú sínú ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá wà ní èyíká kábàrí yẹn gbogbo wọn náà lè bu yẹ̀pẹ̀ lórí òkú ọ̀sàbùrú náà kò padànà kọjá pé àwọn ẹbí ni ẹni tí wọ́n sọ ní pé ẹni àwọn tí wọ́n bá wà ní ìsúnmọ́ kábàárì wọ́n bu yẹ̀pẹ̀ sórí ẹ̀ náà kìí ṣe sí kábàrí kíkọ nǹkan sílá àbí ká kù àbí ká rẹ gbogbo orú àwọn nǹkan máa kìí ṣe sí kábàrí la ohun tá a sọ ni pé wọ́n gbé òkúta wọ́n fi sàmì síbẹ̀ àbí nǹkan mi wọ́n lè wọ́n lè mú igi kan wọ́n rí mọ́lẹ̀ ń bẹ̀ sódà tán bá ti dé wọ́n fi dàmà bẹ̀t káwá káwá kọ àbí ká fi blọ́ọ̀kù round ẹ̀ kò sínú tí wọ́n ní ká ṣe wallahu alam. Wa alaikum salam. well uh, àkọ́kọ́ ni pé ilẹ̀ yẹn bó ti wà yẹn gan fúnra rẹ̀ hikma ni tí ọlọ́run ọba tí ó tí ó ṣe a ó rí pé yẹ̀pẹ̀ tó wà nínú ó lágbára ju yẹ̀pẹ̀ tó wà lókè lọ ó sì tún máa ń dì papọ̀ ju yẹ̀pẹ̀ tó wà tó pápá jùlọ tá ń fẹ́ náà nìyẹn tó rí pọ́ pé òkú yẹn kò ní rọrùn fún ẹni tí ó bá wá láti wù àbí àwọn dábàá míì tó bá wá láti wù àbí òjò láti láti wọ̀ lọ so ìdínú tó pẹ́ wọ́n fi máa ń èyí tá gbẹ́ láti inú onú wọ́n dá padà torí bóun ló lágbára ló wà solid òun ló fẹ́ dàbí àmì so kìí ṣe pé bóyá ìkẹ̀kẹ́ ni ló wà nínú ẹ̀ ló wà lókè ká pẹ́ẹ̀pẹ́ kò sí ní tọ́jọ́ kò sí ní tọ́jọ́ tó ń tẹ́ ká máa ṣe ni pé nísàlẹ̀ yẹn èèpẹ̀ tó bá wà sólì tó bá ní àfisí ìdínú tààfin máa ń fi omi tààfin ipò sódà tí ó fi dẹ́bi àmà so kò sí tó àǹfààní ẹ̀ ni pé òní wà easy kọ́ ẹ pé tójò bá dé ní ìsìn ọkàn rẹ̀ so tó bá kó àwọn ẹ̀pẹ̀ yẹn lọ a kàn rí kábàrí tí ó jáde so níbòmí wọ́n máa ń lo àwọn block tí wọ́n tí wọ́n sún ná o block wẹ́ a mà tí wọ́n sún ná wọ́n máa ń lò láti fi tó sí lára ìyẹn náà kò sáàbòrú náà náà wọ́n á fi tó sí orí kìíní ẹ̀ síwájú ogun tó da ẹ̀pẹ̀lẹ̀ lórí èyí tó bá sì jẹ́ bí láhàdì ni ẹ̀ òun á fi bòó síwájú kó tó fi yẹ̀pẹ̀ sí kó wá da yẹ̀pẹ̀ lé lórí bẹ́ẹ̀ ni èyí tí wọ́n fi iná jó náà náà lahad gẹ́gẹ́ bí a ṣe máa ń gbẹ́ tiwa yẹn tí wọ́n ní pé wọ́n máa ń gbẹ́ tí ó fẹ̀ tí ó lọlẹ̀ nígbà tó wá gbẹ tó lọlẹ̀ tán lágbọn alkibla náà wọ́n tún wá gbẹ́bì tí ó wọnú ní haúsá ń pè ní lóòtó wọ́n gbẹ́bì tí ó wọnú so ibi tí wọ́n tí òkú máa wà ní ẹ so òkú yẹn yọ́ àdá pípẹ́ agbé sínú yàrá èyí tó tóbi yẹn wá jẹ́ bí pálọ̀ báwọn ṣe máa gbẹ́ láàdì ṣùgbọ́n ìyẹn ò sínú isra bil janaiz ìsítánàbí sàásánà pa ọkùn tó gbà wá yànjú ká tètè gbé òkú lọ bò tí kì í bá sì ṣe pé bóyá ó ní ìdí pàtàkì kò tọ́ láti gbé òkú wá láti ọ̀nà jíjìn láti wá gbé síbòmí láti gbòmí gbogbo bí èèyàn bá kú sí is better kó sún síbẹ̀ torí pé kò sí nínú isra láti ká tètè sin òkú lẹ́yìn ìgbà òkú bá kú tán tí àlẹ́ sàn sálà ń gbà wá yẹjú nìyẹn ṣùgbọ́n ká dá òkú dúró ká gbé lọ rìn àjò tá a lè rìn ní ọjọ́ kan sí méjì kì í ṣe tó dáa hmm, a sì pín náà lé fún rẹ̀ ṣùgbọ́n tó wá jẹ́ pé wọ̀síyà ni wallahu alam nígbà tí kì ṣe haram so a lè mú wọ̀síyà rẹ̀ ṣe kò sáburú nù ẹ̀ náà. Aleykum salaam. Naam. Wa aleykum salaam. tọ́ sí náà ni àwọn tí wọ́n ti bàlágà torí pé ẹni ó ti bàlágà gangan ni a ní kó ṣiṣẹ́ so ni ẹni tí a ṣẹ̀ṣẹ̀ máa kọ iṣẹ́ tó ṣe ṣùgbọ́n tí ò ti bàlágà kò sí ìbéèrè kan tó bi torí pé àwọn ọ̀wọ́n bí wọn ní mùsùlùmí ni nígbà tá a bí wọn mùsùlùmí la bí wọn àyàfi kọ́ ipá àwọn òbí ni wọ́n yí wọn padà so wọ́n bí wọn ní mùsùlùmí ni mùsùlùmí ni wọ́n so a ní bí wọ́n léèrè anything torí pé wọ́n à lẹ́sẹ̀ tá fẹ́ bí wọ́n léèrè so gbogbo àwọn tó sì ṣe nílé ayé àwọn òbí ni wọ́n ní ládẹ̀ gbogbo tó bá ṣe nílé ayé nígbà tó wà ní kékeré yẹn àwọn òbí ni wọ́n ní ládàá rẹ̀ náà allah wa alaikum salam kò sínú àmì tí wọ́n ní ká ṣe torí pé àgọ́ nínú inú súnà Ànábì àbí àwọn tàbíìn ní pé wọ́n ń kọrúkọ àwọn tí wọ́n bá sin sí ara kábàrí wọn kò ní kò there is no any uh, use torí pé àwọn tí a ní ká sin òkú yìí ká ṣe àmì síla ọwọ́ dìkan péré ni Ànábì sàásálàmù sọ ẹni pé tí wọ́n bá sin ẹlòmíì nínú àwọn ìdílé rẹ̀ kó lè ṣiṣẹ́ gbẹ̀ẹ́ that is all and then nígbà tá a bá dé kábàrí àní ká dẹ́yìn nìkan ká da sàdúà fún gbogbo àwọn tó bá wà ní kábàrí lásàdúà fún so àmọ́ kábàrí rẹ̀ o àmọ́ kábàrí rẹ̀ o is of no use torí pé nígbà tá a bá wọ ọbẹ̀ tá a bá sàdúà á sàdúà fún gbogbo àwọn tó bá wà ń bẹ̀ náà náà náà àmín àmín. sáré náà. ẹ bẹ́ẹ̀ Well. <laughs> fẹ́ rí bèèrè yẹn àkọ́kọ́ ni pé a sọ̀rọ̀ agbọ̀n wo ni ó gbé òkú gbà àti láti mu'akhkhar láti bí ẹsẹ̀ rẹ̀ inú ó gbé òkú yẹn gbà sáìdì ẹsẹ̀ inú ó gbé òkú yẹn gbà pé bọ́ sínú sàárè tí ó gbé wọlé but uh, nípa èwo lẹ sọ kẹ́yìn nísìnyí náà jẹrẹ ok kì í ṣe pé wẹ̀ ni wọ́n sọ̀rọ̀ ọba tí ò ní àṣepọ̀ pẹ̀lú obìnrin lásìkò yẹn tí ò ní àṣepọ̀ pẹ̀lú obìnrin lásìkò yẹn kì í ṣe pé kọ wẹ̀ ó ti wẹ̀ definitely so kì í ṣe pé báyà eh, kò ní mímára ẹni tí ò ní àṣepọ̀ pẹ̀lú obìnrin pẹ́ẹ̀pẹ́ ní àsìkò náà ni wọ́n ń béèrè ọjọ́ kan náà ni lẹ́yìnlá lẹ́yìnlá ọjọ́ yìí náà ni wọ́n ń béèrè kì í ṣe pé báyà àlẹ́yìnlá kódà báyà pé nírọ̀lẹ́ la bá máa gbókùú sin still up till now ó sì wà ní lẹ́yìnlá àtijọ́ yẹn náà ni ẹni tí ò bá ní àṣepọ̀ pẹ̀lú obìnrin ní alẹ́ ẹjọ́ yẹn síwájú àsìkò náà olótọ́ sí jù. Wa alaikum bẹ́ẹ̀ dáadáa ní tìṣúwà tó fi jẹ́ pé ọkọ ẹ̀ ọkọ ẹ̀ ni ó kú olùló tọ́ sí jù tí ó bá wá sí ọkọ rẹ̀ àbí ọkọ rẹ̀ ò ní agbára àti ṣe bóyá torí ìbànújẹ́ tó wà bí nkankan kó jẹ́ bí àwọn òbí ẹ̀ bàbá ẹ̀ àbáwọn ẹ̀gbẹ́ ẹ̀ àbábúrò rẹ̀ tán jọjọ́ mọ̀ ẹ̀yá tí ó bá sẹ́ni wọ́n jọjọ́ mọ̀ ẹ̀yá tí wọ́n jọjọ́ mọ̀ bàbá ẹ̀ ń tọ́jẹ́ muharram rẹ̀ tí wọ́n ò lè fẹ́ra wọn òun ló tọ́ sí jù a lè kà kún ẹsẹ̀ torí pé tẹ́ ẹ̀ bá tí fi nǹkan kan mọ̀yàn ẹ̀ lè sọ pé kìíní àdẹ́mọ̀ rò pé irú nǹkan báyẹn kìí ṣe tí ó lágbára kìí ṣe tí ó le the only thing tá máa béèrè náà níta làwọn ẹ̀dàkùn ẹ̀dúró obìnrin ni ẹni ó kú nígbàtà fi ti sọ pé ẹ obìnrin ni ẹni ó kú ń kálùkù náà wọ́n kọ́kọ́ dúó ná tá láwọn ẹbí ẹ̀ àwọn ni ó dájú kán fọwọ́ kan obìnrin so tí ò bá wá sí pẹ́ẹ̀pẹ́ so kò sáburú tó kọ́ kí àjòjì ó ṣe ó ti di làrúrí nìyẹn kò sí so mi ò rò pé kódà kò ní ìdí pé kọjá àfà kò ní ìdí kọjá àfà téèyàn bá ti ní ẹ̀mí pé súnà ló fẹ́ try láti jẹ́ pé káwọn èèyàn ó ṣe ẹ̀ sì rí páwọn èèyàn gbọ̀ sí wọ́n gbọ̀ sí lọ ni tó wá ti béèrè pé ẹ dákun ẹni sùúrù ẹni tí ó kù yìí obìnrin ni so ẹ má jẹ́ kí ó ń kálukú wa ká máa káfà ní kinní ta làwọn tán jẹ́ ẹbí ẹ̀ ẹ dákun ẹ bọ́ síbi ẹ̀yin ló dáa jù kí ẹ gbé òkú yìí àwọn náà sì ṣe so mi ò rò pé eh, but in this díẹ̀díẹ̀díẹ̀ gbogbo bá ṣe ń kà nísìnyí ẹlòmí náà gbọ́ òun náà sì ti mọ̀ náà nìyẹn inṣàlá ta'ala náà allah wa alam gbogbo àwọn ọmọ pátá tó bí ní ayé generally wọ́n bí wọn ní mùsùlùmí ni so a sì ní sí file fún ìgbà tí ó bá matured lẹ́yìn ìgbà tó bá matured yẹn tán ìgbà náà láṣẹ̀ṣẹ̀ wá sí file fún gbogbo ohun tó ṣe ní láṣẹ̀ṣẹ̀ nígbà tí ó ti matured yẹn a ní fi mú pẹ́ẹ̀pẹ́ so christian ni àwọn òbí ẹ kò sí ìyàtọ̀ nú ẹ̀ so nígbà tó bá wá ti á matured tán lòun náà wá tẹ̀lé ẹ̀sìn christian àwọn òbí ẹ̀ dẹ́ni ìgbà yẹn ní ìdájọ́ yẹn ṣẹ̀ṣẹ̀ wá wà lórí ẹ̀ wallahu alam